tó gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ ẹ̀yin ará ilé àlejò mi hmm. ṣì wà nílé agodo síbẹ̀ o hmm, mo fẹ́ máa dáhùn àwọn ìbéèrè tí a ti jù sílẹ̀ yìí àlejò mi gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ lọ ẹ máa bọ́rọ̀ yín nìṣó. ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́ẹ̀kan kó tó di pé a lọ fún break ṣe rí ọ̀nà méjì ni mo fẹ́ ká gbà wo ohun tí à ń sọ nípa ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ bí a ṣe ń bá a bọ̀ tẹ́lẹ̀ tí a fi rí i pé ìyàtọ̀ wà nínú ìdàgbàsókè tó dẹ̀ jẹ́ pé ó fi ojú hàn títí dé ohun tá a lè pè ní orílẹ̀-èdè ẹ rí wípé ní ìgbà kan rí tí àwọn tí ó tún lè ṣẹlẹ́rì ẹ̀ tó wà àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ ní àwọn iléèwé ibi tí mo sọ pé amúkun ẹrù ẹ wọ́ òkèlè ń wo ẹ̀wòsàlẹ̀ ibi tó ti bá ní ṣe pẹ̀lú àwa ọ̀dọ́ àti ibi tó ti ní bá ṣe pẹ̀lú àwọn tó jẹ́ olórí wa màá kàn fẹ́ fẹnu bá kọ́lọ́n kó jọ kó ràn wá lọ́wọ́ hmm. wọ́n ní díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú hmm. púpọ̀ lọ́wọ́ àwọn òbí tó bí wọn hmm. òbí náà faragbá ń bẹ̀ gbogbo akálè kẹ́kọ̀ọ́ ọlọ́run akọ wa pọ̀ nígbà tá a wà níléèwé nígbà kan rí àwọn ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ wa tó máa ń fi sínú ọpọlọ wa ó jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá ní ìfojúsùn ohun tó fẹ́ dà láyé ó gbọ́dọ̀ tẹpá mọ́ṣẹ́ ó gbọ́dọ̀ fojú sí ẹ̀kọ́ bó ti ń kẹ́kọ̀ọ́ kó tún máa fi ìmọ̀ ẹ̀kọ́ ṣe ọwọ́ kó máa fi kún un. àwọn orin kan wà ní apálára ìgúnpá kan báyé bá ń fẹ́ lónìí tó bá lówó lọ́wọ́ àyà máa fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti yẹ yín àwọn orin yẹn tá a máa ń gbọ́ tá a bá ti kọ́ ní skul tí wọ́n ti kọ́ wa ní skul à á kọ́ délé kò tí ì sí àwọn nǹkan míì tó ń fà á tu ní ọpọlọ wa bí irú ti òde òní àwọn òwe àwọn àwọn ewì àwọn àkọsórí kan tá a máa kọ́ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o àwọn orin yẹn ó ó ó ó touch gbogbo àwọn ibi tó jẹ́ pé wọ́n ń retí kí ọ̀dọ́ náà kó lè sapá láti ṣiṣẹ́ dé so that ẹ eh, kò ní jẹ́ pé mo kàn gbé pálí lọ́wọ́ mi ò ríṣẹ́ fi ṣe ló máa kángun ọ̀rọ̀ ru ẹni bẹ́ẹ̀ so ní gbogbo àwọn àkókò yẹn bí wọ́n ṣe ń kọ́ wa níléèwé tí wọ́n ń fi àwọn òye nǹkan wọ̀nyí tí wọ́n fi ń yé wa bẹ́ẹ̀ bí mo ṣe kò tí ì sí nǹkan tó ń fa tu ní ọpọlọ wa eléyìí ń ran ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ ìgbà yẹn lọ́wọ́ láti ṣe lè dó lórí ẹsẹ̀ wa nísìn ẹ jẹ́ kí n fi àpẹẹrẹ kan sí nígbà táwa máa jáde ilé ẹ̀kọ́ gíga girama secondary school tí ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ iṣẹ́ ò tí ì fẹsẹ̀ múlẹ̀ àbí iṣẹ́ téèyàn bá rí kò ní owó tó tó gbé fúkẹ́ kankan lórí oníkálukú fẹ́ kàwé sí i ní àtàwọn kan tí àjọ jẹ́ ọ̀dọ́ ọgbà yẹn àwa sọ pé ó dà ẹ jẹ́ ká lọ sí technical school gẹ́gẹ́ bí a ti ní òye nǹkan tí oníkálukú lè ṣe díẹ̀díẹ̀ a rí i pé technically tá bá tún rí èèyàn tó ẹ̀kọ́ tó back up nínú ayé wa à lè fi jẹ́ nǹkan kan a lọ sí technical school ìgbà tá a dọ̀hún tá bá ti ní ọlídé ráńpẹ́ àwọn ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ iléèwé tá à ń kọ́ tí gbogbo ẹ̀ ń rí bí wọnú ara wọn yẹn ó ràn wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n sọ fún yín nígbà táwọn ọ̀rẹ́ wa bá gbọ́lódé bóyá ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta àwa ti fojú wò wípé ọlódé ìsìn a máa náwó mọ́tò lọ torí ìjẹ́gbogbo ni mo ti lọ sí technical college mi a máa náwó mọ́tò lọ sábẹ́kúta a máa náwó mọ́tò bọ̀ á dẹ̀ mọ́ bá ṣe fi lé sí dípò tá a fi máa sọ wípé a fẹ́ lọ sílé ká tún náwó ká tún ìwọ̀nba tá a bá gbà ká tún náwó bọ̀ ńbẹ̀ à ń rán àwọn ọ̀rẹ́ wa pé bá mi ya ilé o kó o gbawó lọ́wọ́ màámi o kó o bá mi mú bọ̀ nǹkan bá nílẹ̀ bíi àgbàdo tán máa ti lọ tá à ń pè ní tuwo èlùbọ́ gàárì wọ́n bá wa dìbò níwọ̀nba tí wọ́n lè gbé ẹni kí ni a máa máa ṣe kán tó dé wọ́n ní àyàngbé ajádùn ṣùgbọ́n kó tó gbẹ́ ńkọ́ kó tó mú nǹkan tó fẹ́ lọ bá a gbàbọ̀ ńkọ́ àti ná gbogbo tó wà ńlẹ̀ a máa lọ sí ọ̀dọ̀ láńlọ́ọ̀dù wa bàbá tẹ́ bá rí àwọn iṣẹ́ pẹ̀pẹ̀ tá a lè ṣe o ẹ jẹ́ kí n sọ ìtàn ayé ara mi fún mi níbi tó fọ́ nìdí bàbá wo pé kí lẹ́yìn ìfẹ́ ṣe ó introduce wa sí ọ̀rẹ́ ẹ̀ kan adé inú oko bí a ti fẹ́ roko àwa mẹ́ta èmi àtàwọn ọ̀rẹ́ mi méjì àwọn fi àwọn jẹ́ aláwọ̀ dúdú díẹ̀ hmm. ẹ jẹ́ mọ̀ pé mímọ́ra tí mo sì mọ́ra yìí ẹ wo bírú thirty years back now ẹ wo bí mímọ́ra yẹn ṣe máa rí ó ṣe tó tó torí European malato mistakenly born in Africa náà máa ń pè mí gbà yẹn tabadoko bàbá yẹn kọ́kọ́ wò wá ìmọ̀ mi ó sọ Ìjẹ̀bú mi lè rántí ra pé kò síṣẹ́ ju iṣẹ́ ẹni méjì lọ nílẹ̀ o mo dẹ̀ mo ṣe yorùbá dé ìwọ̀nba pé mo tètè gbọ́ yorùbá mo hmm. tètè máa ń gẹ̀ tọ̀rọ̀ àwọn tó kù mí ò gẹ́ àwa mẹ́ta la fẹ́ ṣiṣẹ́ o àwa mẹ́ta ni o ẹ má wọrí ẹ jẹ́ kán fún wa níṣẹ́ ẹni méjì hmm. ẹ tá a bá ṣe tó bá yá bóyá tó bá dọ̀la á hmm. yọ tàwa mẹ́ta bàbá ìbá oníkòsí problem tó bá set wa up ó kó ọkọ fún wa ó kó àdá fún wa èmi tí mo rẹ̀ ti mọ̀ pé èmi lòwe ń báwí mo bá kí ọkọ mọ́lẹ̀ hmm. mo fi gbogbo ara mi ṣe hmm. nítòótọ́ ọwọ́ mi ó lé hmm. gbogbo ẹ̀ ṣe dòmdòm nígbà tá a fi máa parí iṣẹ́ ṣùgbọ́n mo make sure pé mo win ní àti bàbá yẹn nígbà tá a ṣe tán ní ah òun ò mọ̀ pé mo lè ṣiṣẹ́ o mo lè ṣiṣẹ́ eré ni àwàdà yẹn ó dijọ́ kejì iṣẹ́ ni mẹ́ta yọ straight mo wá wò pé ah, ọlọ́run mà ṣe o kí la dẹ̀ ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ń gbà yẹn bá a ṣe máa ṣiṣẹ́ yẹn tó bá a ṣe máa ṣe máa fún one five naira hmm. ṣùgbọ́n five naira yẹn tá a bá ti pa mẹ́rin ẹ̀pọ̀ la máa fi sanwó lé wa hmm. so gbogbo àwọn nǹkan yẹn ó ràn wá lọ́wọ́ láti depend lórí hmm. ohun tá a bá lè fi ọwọ́ ara wa ṣe. torí pé ẹ̀ tún ṣe ìlẹ́lẹ́. àṣọlẹ àṣọlẹ àwọn ẹ̀kọ́ ọgbà yẹn tí àwọn olórí wa bá lè padà sínú ẹ̀ ẹ wo ẹ jẹ́ kí n fi kan kún nígbà tá a wà ní school bí irú secondary school àwọn nǹkan kan wà tó jẹ́ pé ní abala ibi tí mo sọ pé ó yẹ kí ìjọba náà tún bá wa wò ó ní àárín yẹn kán má kàn jẹ́ ká focus lórí àwọn nǹkan tó jẹ́ wípé ó ń mú owó gìrìgìrì wọlé tí nígbà tá a wà ní school tá a bá ń ṣe àwọn ìdíje kan bí ẹ ṣe sọ nínú àwọn ọ̀rọ̀ ìpolówó ọjà lẹ́ẹ̀kan pé àwọn inter àwọn school tó ń ṣe eléyìí tó ń ṣe eléyìí àwọn ìjọba ò bá rí sí bíi tìgbà kan rí nígbà kan múríyá wà ní ti pé wọ́n á lọ sí school primary school ni láti primary school level wọ́n á mú players tó dángájá wọ́n á mú goalkeeper tó dángájá ní agbègbè kan wọ́n lè mú bíi méjì méjì wọ́n á tọ̀ṣẹ̀ round ní state kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ rí i pé ní ìgbà yẹn àkàngbá bọ́ọ̀lù dànù ah hey, school wa náà máa mú fún ìdíje tó wà tó bá máa di nẹ́sì àwòyẹ méjèèjì tó fẹ́ mú ní state wa school wa nìkan ti mú ó hmm. máa ń ru àwọn ọ̀dọ́ yẹn máa ń ru wọn sókè láti ṣe láti sapá wọn to the core ah training àṣe àṣe dáadáa kárakára pé àwa náà fẹ́ afẹ́ wọbẹ̀ àwọn ọ̀rẹ́ mi tí wọ́n tiẹ̀ ti fi àkókò ṣòfò lórí ìyẹn ah ọlọ́run á jẹ́ kí gbogbo á lè bá hmm. but kí ni mò ń sọ ni pé móríyá yẹn wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìn àwọn under eighteen under seventeen wa ẹ kàn rí i pé ẹni mọ̀yàn ló ẹni mọ̀yàn ló ń jẹyàn so wọ́n penetrate lọ sí grass roots bíi ti gbà yẹn tí a bá ṣe competition kúìsì àbí nǹkan kan tó máa gbé lọ wọ́n á wá àwọn ministers tó wà ń gbà yẹn kì í ṣe minister office minister tó yẹ kó máa ní aṣojú wọ́n máa lọ píkì àwọn èèyàn láti ibi tí wọ́n ti jẹ́ pé wọ́n ti mọ̀ ọ́n ṣe àwọn tó ní ìmọ̀ nípa nǹkan tí wọ́n fẹ́ lò wọ́n fún wọ́n á máa build wọn up à ń ṣe àmúlò ohun táwọn òyìnbó ń ṣe nígbà yẹn torí tóyìnbó bá ti rí ọmọdé ohun tó bá ti mọ̀ ọ́n ṣe tó mọ̀ ọ́n ṣe jù òun náà máa build ẹ̀ lé lórí ẹ̀dẹ̀ rí i pé amúkan ẹrù ẹwọ́ tí mò ń sọ yìí ẹni tá a train láti ilẹ̀ sí ohun tí a rí i pé ó ní ìmọ̀ ẹ̀ gangan tó bá máa dókè ah ó máa gbẹrẹgẹ jígẹ ẹ ti rí so nǹkan tí mò ń try láti sọ gan nìyẹn irú ọmọ tí kò fi gbogbo àwọn nǹkan compare with ayé ìsìn ẹ rí wọ́n ti ẹ̀ ń kọ́ ẹ̀kọ́ yẹn tó ń kọ́ dé ojú àmì àwọn nǹkan tó ń fún pa ó ti jẹ́ kó di ọ̀rọ̀ Jésù Kristi nínú Bíbélì tó sọ wípé afúrúgbìn fúrúgbìn bí ẹ ṣe kí ni ó bọ́ sí ẹ̀bá ọ̀nà àwọn èèyàn ń rìn lọ wọ́n tẹ̀ pa ìkan bọ́ sí àárín ẹ̀gún ẹ̀gún dìde ó fún pa èyí tó bọ́ sí ilẹ̀ rere kò tó nǹkan mọ́ now ẹ rí i pé àwọn tó ń fún ẹ̀kọ́ gidi tá à ń rí ní àwọn iléèwé kọ̀ọ̀kan tí ó dángájá ń sìn tó ń fún pa ó ní àwọn fóònù wa tó ti ní mp2 mp3 mp5 tí wọ́n fi máa gbọ́ orin hmm. asonto oríṣiríṣi. kò sétí tí wọ́n gbọ́ mọ́ ẹlòmíì gan gbọ́ títí tí mọ́tò fẹ́ pa ẹlòmíì gbọ́ títí wọ́n pè kò gbọ́ mọ́ tó ti yé yín nígbà tó bá fi máa délé ohun tán kọ́ yẹn kíní yẹn ti ṣe kíní ó ti fà á tu. ẹ̀yin ará ilé ṣe ń gbọ́ ohun tí àlejò mi ń sọ mo mọ̀ wípé ẹ̀ ń fi ara balẹ̀ ń gbádùn wọn ṣe ń yànnàná ẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ fún wa wọ́n jẹ́ kẹ́ mọ̀ wípé púpọ̀ púpọ̀ la ní láti ṣe àwa tí a jẹ́ òbí ìjọba gan náà nǹkan kò gbẹ́yìn a mọ̀ wípé òpómúléró ni àwọn ọ̀dọ́ jẹ́ ṣùgbọ́n ọ̀làjú tó ti dé ó ti bà ọ̀pọ̀lọpọ̀ àṣà àti ìṣe wa jẹ́ lórílẹ̀‐èdè yìí kí wàá ní ohun tí a lè ṣe láti rí i dájú wípé ìdápadàbọ̀sípò ọ̀tun òde bá wa lórílẹ̀‐èdè yìí ẹ má dìde níbi tí ẹ jókòó sí ẹ jẹ́ ká mọ omi sílẹ̀ iná à ń bọ̀.